ìbéèrè tán bí léèrè ní kẹ́ ẹ dáhùn ẹ ọ̀rọ̀. ẹ̀yin sì ẹ̀yin sì lágbè kòkè ọ̀rọ̀. ẹ lágbè ẹ ẹ mọ ti sọ̀rọ̀ só ti yé. kí ni túmọ̀ kí ni kí ni kí nǹkan tá a bá sọ ẹ kéwú dáadáa kán ṣàlàyé ẹ fún yín. kí ni ni múnà zilu lè kọ ẹ hàn Mm-hmm. ṣe gbọ́ tẹ bá ní dictionary ẹ lè mọ ẹ lè mọ mútùmọ̀ ẹ wá ẹni tó sọ àlùkòránì ah. kalẹ̀ sẹ́rí àáfàá tó wá báyìí tó dá sọ̀rọ̀ lálẹ́ yìí kì í ṣe pé kéèyàn fẹ́ mọ kọ̀rẹ́ẹ̀tì téèyàn bá ń sọ só ti yé àgbọ́yé ni kẹ́ kọ́kọ́ ní ẹni tó ké tó dẹ̀ mọ tó ń sọ. ẹ farabalẹ̀ ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ yé ẹ gbọ́ nǹkan tí mm. wọ́n sọ yé. èmi ti gbọ́ ohun tá à ń sọ yé ẹ̀yin ni kẹ́ ẹ tún ẹnu yín ṣe. mùsùlùmí ni yín mùsùlùmí ni èmi náà èmi bẹ́ẹ̀ ṣe rí mi. ẹ ṣé wàá mọ̀rọ̀ gbé kalẹ̀ ọ̀rọ̀ wo nísìn wọ́n ní ẹni ọlọ́run sọ àlùkòránì kalẹ̀. òkìkí àbí ẹ lọ mama yín ló sọ àlùkòránì kalẹ̀. òkìkí ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ẹ wá gbọ́ o ṣé àgbàlagbà tí gbé ṣé ẹ má bu wọn bàbá bàbá bàbá ẹ dákun má bínú náà mo mo fẹ́ fi nǹkan tí ó yé wọn mo. ṣé èbú ni wọ́n ní kí ẹ̀ wá bú àbí káwá sọ tán. bàbá bàbá yóò mọ̀ ọ́ sọ. àfà àfà ẹ máa gbọ́ tẹ́ ọlọ́run sọ nǹkan kalẹ̀ àbí òye ń bà ṣẹ̀kọ́m ọlọ́run gbé lọ́wọ́ àbí ó gbèrú. ṣé tẹ́ máa sọ pé nàzálà nínú kéwútẹ́ ké nàzálà kí ni wọ́n tú yorùbá ni ká sọ. lárúbáwá ni wọn fi kọ quran ẹ máa dá mi lóhùn tẹ bá ké tẹ bá nínà zala kí náà ń pè ó sọ kalẹ̀ ṣé ó sọ ka òkè ni wọ́n pè. olówó ìwò olówó èkó àbí. Ah, ṣé ó gbà wá ó pè ní zala ẹ máa dá mi lóhùn. olówó èkó ni lárúbáwá ẹ máa sọ̀rọ̀ láàrin ara yín. tẹ́rí ọ̀tọ̀ ni akírun dàáfà ọ̀tọ̀ làáfà gangan. <laughs> Mm -hmm ṣẹ̀ǹgbọ́n méjìlá àfa ọ̀tọ̀ ló ló kọ àfa mẹ́ta yan ni ló kọ àfa wa. gbogbo àwọn ọlọ́tẹ̀ máa pa fáwọn èèyàn tí wọ́n fi ń sọ pé mùsùlùmí ọ̀daràn kí nǹkan sọ̀kalẹ̀ ó yàtọ̀ sí pé àgbà wáàyí ànábì nìsín wáàyí lọ́gbà látẹ̀lé ṣé wáàyí ni kùránì. wáàyí ni kùránì. Eh. ọ̀dà orí òkè mo máa fẹ́ sí ìlú wo ni kùránì sọ sí. nígbà tó ń bọ̀ ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ wáàyù wọ́n mú wá nígbà tó wá di júmúlátù tó di pé ẹ máa gbọ́ sẹ́rí sẹ́rí mm. téèyàn bá mọ kí ó dáadáa púpọ̀ àti sọ̀rọ̀ láwùjọ wọn máa mú mọ́ ẹni tó bá ń sọ ṣe ń gbọ́ mi kí ó lè yẹn kọ́kọ́ máa ń mọ̀ ẹni sùúrù ṣe ń gbọ́ mm-hmm. sùúrù ní kẹ́ kọ́kọ́ ní ọ̀tọ̀ ní kéèyàn lọ kéwú ọ̀tọ̀ ní kéèyàn kírun dàáfà kó fẹ́ máa sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ní kéèyàn lọ kéwú kó ní mímọ̀ tó ti yé téèyàn bá ní mímọ̀ tó bá lọ kéwú tá máa sọ pé kùránì ó ò pé ó tanzilu mi alamina ok tanzilu mi na azizi alamina. ẹ ti ń wọ ẹ bá ń kọ́ náà. sí ìlú wo ló sí. ní tán wá ní nǹkan gbogbo nǹkan tẹ̀yìn mùsùlùmí tí wọ́n fi ń sọ pé islam ọ̀dà. ṣé kírísítẹ́nì lẹ́yìn alẹ́ ìmọ̀ràn ah. ẹ̀ ìsàfà iṣẹ́ ẹ̀yìn kọ́ lélẹ́yìí. ọ̀dà ẹ lọ sọ̀kalẹ̀ ìbò lọ́wọ́ aṣọ sí. ṣé Canada lọ sọ sí ni àbí Nàìjíríà. ẹ máa gbọ́ tán bá ní nǹkan sọ̀kalẹ̀ ẹ̀ ìsọ ọmọ Yorùbá ni tán bá ní nǹkan sọ̀kalẹ̀ kì í ṣe pé wọ́n mú wọn jù sílẹ̀ lẹ̀ ṣẹ́ ń gbọ́ mi tán bá ní nǹkan Mhm. ibẹ̀ ni wọ́n ti mú wá sáyé tẹ́ ń gbọ́ mi ibẹ̀ ibẹ̀ ni tábà ní nǹkan sọ̀kalẹ̀ tí nǹkan bá kú látọ̀ ọ̀hún. sámà kelo lọ́lọ́run wà. ṣé béèrè tí máa ń bí ilé yìí. sámà kelo lọ́lọ́run wà. ṣe rí ọ̀rọ̀ yín yẹn mi ò. ẹ farabalẹ̀ ẹ ẹ má ti sọ nǹkan ẹ má rí nǹkan kan bí. sámà ẹlẹ́ẹ̀kelo lọ́lọ́run wà ṣé ṣé béèrè lẹ fẹ́ béèrè àbí ẹ fẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀. náà lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹni sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni kòránì ti bọ́ọ̀lẹ̀ a jẹ́ pé hmm. ọwọ́ ta ló wà ní sánmọ̀ kẹta àti pé ta ní bẹ́ẹ̀ sánmọ̀ kẹta. bẹ́ẹ̀tùlì ìsátì ni wọ́n ń pe ibi tí wọ́n gbé sí. kì í sọ̀dọ̀ wọn. <laughs> ta ló ṣojú ètò kọ́lẹ̀. bẹ́ẹ̀tùlì ìsátì. kì í sọ̀dọ̀ ọlọ́run <laughs> bẹ́ẹ̀tùlì ìsátì ẹ yìí sọ ní mímọ́ o ẹ má máa dá sí wọ́ọ̀rọ̀ báyìí mọ́ o torí yín ò náà tún yé yín. <laughs> olówó èkó ẹ̀yin lè mímọ ẹ̀mí ẹ̀mí báàrò àwọn afábá ẹ̀mí bá wọn sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ wọn ìgbọ́ nígbà tẹ́ ń sọ pé nǹkan sọ̀ kalẹ̀ ó sì jà sí pé wá ah. yìí lànàbí gbà látẹnu mọ̀lẹ́kà jùbírìlù tí ń sọ báwọn ah. yẹn ẹ̀yin wá sọ pé sọ̀ kalẹ̀ fún yín ẹ máa gbọ́ ṣe rí ṣe bàbá tẹ̀ ẹ máa gbọ́ mi ṣe òun ká lu a máa fi ẹ̀yin àgbàlagbà a máa fi yín jẹ́rìí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹ máa gbọ́ jẹ́rìí tẹ́ bá wo bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yìí hmm. ní tí mo fi ń sọ wípé wọn lágbọ̀ yìí kìí ṣe tàbùkù nínú alukọ̀hánì kẹrìm sọ́ọ̀tùlì bá kọ́ra gbogbo nínú tẹ́yìn náà kà kùhánì sọ̀kalẹ̀ kùhánì sọ̀kalẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ̀ka níkà pé ó sọ̀kalẹ̀ so kí làwọn sáwọn ò mọ kéwòn ni. láàmì sọ pé bó ló ṣe sọ̀kalẹ̀. tẹ́ máa wá ní kùránì sọ̀kalẹ̀ kì ṣe ah. ṣe ń sọ̀hún ni kùránì ṣe sọ̀kalẹ̀ àyà ah. ọlọ́run ọba. tí wọ́n ní kì í ọlọ́run ọba. wọ́n tún pé sọ̀kalẹ̀ ni. nísìn tí wọ́n bá ní ẹnìkan gbẹ́rù lórí nísìn ó wá sọ ẹrù yẹn kalẹ̀ níta ń pè ní nǹkan sọ̀kalẹ̀ nu. ṣé irú nàzálẹ̀ yìí o ṣé ní fi tú sọ̀kalẹ̀ ìkílẹ̀ yín fi tú àfà yà á ṣe ìkílẹ̀ fi tú. tóun náà gbẹ́rù ló ó sọ. ṣé tẹ bá sọ̀kalẹ̀ láti òkè bá lágbájá sọ̀kalẹ̀ mhm. pé ó sọ̀kalẹ̀ ah. pé bí nìsín ó sì kan wá ní ah, ẹ kú àsọ̀kalẹ̀ ayọ̀ ṣé n tó rù lórí n téèyàn bá rù lórí nìkan náà ń sọ pé ẹ fara ṣe ra àgbọ́yé ṣe kókó ṣe rí islam ti àgbé lọ́wọ́. àní má gbọ́ àgbọ́yé tíhun ẹ fi tíhun lẹ̀ ní táwa ń sọ ni kẹ́ ẹ gbọ́ mm. ṣe rí koran mm. ṣe sá mọ̀ pé kì í ṣe mm. pé ẹnìkan ibìkan lọ́sọ̀ọ̀sì tẹnìkan lọ rí mú tó lọ mú wá anabi sallallahu alayhi wa sallam anabi wa muhammad lọ́lọ́run ọba ló gba láti ẹnu jùbírìlù màláíkà jùbírìlù. Mm ló fi hmm. gbẹnu rẹ̀ dọ́dọ̀ àwọn. ìjẹ́ ẹ̀yin tẹ́ fẹ́ fèsì ọ̀rọ̀ fáwọn èèyàn ìjẹ́ ẹ mọ inú àdìsí ẹ lè ṣàlàyé fáwọn èèyàn pé ibi báyìí ló gbà sọ̀kalẹ̀ ṣe rí ẹ kọ́kọ́ lọ kéwú náà kẹ́ ẹ tó jáde sínú ọ̀rọ̀. ẹ̀yin lẹ lọ́sọ̀ èmi ọ̀sọ́ pọ̀ sọ o ẹ̀yin lẹ lọ́sọ̀ ẹ̀yin lẹ́sìn sọ. ẹ máa gbọ́ ìtàn máa ń sọ sí ìyàn lẹ́nu ṣe àwọn èèyàn kan wà àwọn èèyàn kan ń tó pé àmì gẹ́gìlì màjíwì ọ̀tọ̀ nìyẹn ẹ wá láti bí ọ̀tọ̀ ní kéèyàn lọ ní mímọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó fẹ́ gbé lọ́wọ́ àìní mímọ̀ yẹn ó ní ọ̀rọ̀ tẹ́ ń sọ ìṣe ọ̀rọ̀ tẹ́ ń fọ̀ yẹn a ní nàzálà tí ẹ mọ tán pé tán bá sọ pé nàzálà nǹkan sọ̀kalẹ̀ léde lárúbáwá gangan kùránì tẹ́mi fẹ́ èsì táwa fẹ́ bá tí a fẹ́ fọ̀ lé kínní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ kì í ṣe wípé n ta gbọ́ lẹ́nu èèyàn n ta ké tó yé wa nansala tẹ̀yin wá ń sọhun kìí ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ah. túnu kò sí nǹkan kan tó sọ kalẹ̀. bó ṣé ọ̀dà ní ìsìnkú tó sọ ẹ farabalẹ̀ a jẹ́ pé nígbà tí ó sọ kalẹ̀ ní ìsìn lànàbí lọ gbé e ní kà fúnra rẹ̀. Ah, àwọn tí mò ń sọ̀rọ̀ fún àwọn tí mò ń fún sáwọn tẹ́ fẹ́ sí lọ́nà lẹ́ ń fún ni àbáwọn tẹ́ fẹ́ fi mọ̀nà kí ni dẹ́ sọ náà. Ah, ẹ wo bẹ́ẹ̀ ṣe wáyé E lọ darapọ mọ nkan mi ẹ wúlò ní Islam. èmi gan ti fẹ́ darapọ̀ mọ́jọba Buhari eh, Tinubu báyìí. kì í ṣe o nǹkan mi ni ẹ darapọ̀ mọ́ o a í ṣe ti Tinubu àìwọ̀ nǹkan mi sí. ẹ ẹ wọ́n mọ Yorùbá tí Yorùbá ò yé yín tí wọ́n bá ní nǹkan sọ̀kalẹ̀ that is pé nǹkan yẹn á ah. gbé sókè tẹ́lẹ̀ a ṣe rí ẹ lọ ẹ lọ ké Yorùbá tẹ̀ ń sọ yẹn gan ẹ mọ̀. ok. yàtọ̀ sí kéwù ẹ kọ́kọ́ lọ yo Yorùbá yẹn gan tẹ bá mọ̀ tán ẹ wà sẹ̀sẹ̀ mọ́ kéwù. kí ni nǹkan tí ń sọ̀kalẹ̀ kí ni kí ni kí ni kí ni túmọ̀ kí ni Yorùbá gan ò dá lẹ́nu yín tá bá ní nǹkan sọ̀kalẹ̀ ẹ lọ ẹ lọ mọ̀ túmọ̀ rẹ̀ èdè méjì lè dé. kí ni túmọ̀ pé nǹkan sọ̀kalẹ̀ ẹ tó gòkè ní ọ̀dà ẹ̀ tún ẹ̀yìn ọ̀dà ọ̀dà ẹ̀ má bínú gbogbo lé ẹ jẹ́ wọ́n sọ tún mọ pé nǹkan sọ̀kalẹ̀ fún wa ẹ sọ. tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ máa gbọ́ mm. báyìí mm. tẹ́ máa ní nǹkan sọ̀kalẹ̀ ọ̀nà méjì ni nínú èdè Lárúbáwá wọ́n ń pè tẹ́ máa sọ pé lugatan ipe mm-hmm. wọ́n ń pè nǹkan kan ní lugatan ìyẹn ni pé èdè tí wọ́n kọ́kọ́ ń pè tẹ́ máa mm. fẹ́ kọ sílẹ̀ wọ́n ń pè kan ní istilahu ipe mm-hmm. tí wọ́n bá fẹ́ rọ sí nǹkan míì alákọ̀ọ́kọ́ ṣé alákọ̀ọ́kọ́ ni pé tí wọ́n bá ní lágbájá sọ̀kalẹ̀ lúgàtà lédè wọ́n ní pé ó gòkè ó sọ̀kalẹ̀ tí wọ́n máa ń tún fún yín pé kùránì sọ̀kalẹ̀ ṣé kùránì jẹ́ gẹ́gẹ́ bíi pléènì tó wá ń bọ̀ látòkè wọ́n sọ wípé ìyẹn ni pé wọ́n mú wá látọ̀run wá sáyé àgbọ́yé tán fẹ́ fún yín bẹ́ẹ̀ nìyẹn a jẹ́ pé bí wọ́n ṣe bí bí wọ́n ṣe bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kùránì jábọ́ pẹ̀lú rẹ̀ ẹ mọ nǹkan kan olódo ni. ẹ ti rí i pé wàláì ìyẹn máa tí mo lè pè yín wàláì. olódo ni olódo ni sẹ́ẹ̀rí tíyàn bá fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ olódo pátápátá ni wàláì kàláìsọ́ọ̀bì láì. tíyàn bá fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tíyàn bá fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ ṣe àlàyé bó ṣe wá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lóyún àlàyé gíní ẹ ṣe àlàyé bó ṣe wá àkọ́kọ́ ọlọ́ọ̀ni rán mọ̀lẹ́kà Jibrilu pé ìkìrọ̀ bíìsìmì rọ̀bíkà lẹ́sẹ̀ alákọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ibi tí àyà alukurani ti bẹ̀rẹ̀ nìyẹn àbí. tẹ́bì jẹ́jẹ́ bí ilé kéwú àwọn tí wọ́n ń bi léèrè ọ̀rọ̀ ṣé wọn ò fún yín ní tọ́píìkì ṣé wọ́n ń léèrè ìkẹrà ni àbáwọn làwọn ò tí ì ka ìkẹrà alẹ́ ẹ̀ ní mọ̀. ẹ̀yin ní mọ̀ gan ni ṣètọ́ ni gan ò ní mọ̀ tó yín. alẹ́ alẹ́ ní mọ̀ ìmọ̀ yín ju ti ṣẹ̀tọ́ọ̀nì lọ ìmọ̀ ńlá ni yá sẹ́rí sẹ́rí ẹ lọ kéwu sẹ́rí sẹ́rí téèyàn bá kéwu ṣe ń gbọ́ ọlọ́run sọ fún àná ẹ̀mí pé fáánì fún ni irọ́ ni ẹ̀ ké má kéwu ẹ má ké irọ́ má kéwu bí ọba ṣe dé ẹ sọ ẹ̀yin ní mọ̀ ní kọ́búlà à ń ta bùdú ni ọlọ́run ní ẹ kọ́kọ́ lọ mọ̀ mí kẹ́ tó máa sìn mí wà máa ń lámú yáárí fún ní fàkífàyà bùdú ni ẹni tí ò bá mọ̀ mí kò lè mọ̀ mí sìn ṣé ẹ rí tó bá jẹ́ bẹ́ẹ̀ ń kírun bẹ́ẹ̀ ṣe wà ọlọ́run má hmm. jẹ́ pé inú inú dustbin ni wọ́n dá àrùn yẹn sí látara lágbọ̀ọ́yé sẹ́tẹ̀ ìbáwọn nǹkan wọn sì dànù kí wọn dànù náà kò sí nǹkan kan. sẹ́nu yẹn ṣé mo. alẹ́ lágbọ̀ọ́yé ọ̀rọ̀ tí mò ń sọ fún yín tẹ́ ẹ bá lọ́mọ tó ké Quran tẹ́ ẹ bá lọ́mọ tó ké Quran ọmọ tó ké yóò ṣàlàyé fún yín pé lè sí ọ̀dà farabalẹ̀ farabalẹ̀ ó ń bẹ láì ó jésù jésù lòkè ní àbòkú. ẹ rí i ẹ lè bèmí léèrè yín ẹ fẹ́ máa kéwù nìyẹn lọ́ra tíà ẹ lọ́ra tíà jésù ibi tó wà tí à ń gbọ́ ah. ibi tó wà àwọn àfáà mọ ibi tó wà tẹ bá fẹ́ mọ ibi tó wà ẹ lọ́ra tíà. a jẹ́ pé àwọn àfáà òun àfáà jọ lọ bẹ̀ ni rárá o iṣẹ́ ń gbọ́ sẹ́yìn náà fẹ́ lọ ọbẹ̀ ní iṣẹ́ rọ́rọ̀ tá à ń sọ yìí kò yé yín akírun dàáfà ní. ọ̀dà ẹ má bínú. bàbá ẹ̀yin bàbá tẹ́ wà nù lè ẹ máa gbọ́ ṣe rí ẹ má jẹ́ kí gbogbo mùsùlùmí tó bá wà bá yín lórí ètò yìí. àwọn eléyìí ní ìsìn ó dà bíi pé ọ̀rọ̀ tá à ń sọ pẹ̀lú èdè tá à ń sọ ní ìsìn etí wọn kò jọra wọn. wọ́n ti rí i pé ẹ̀yin ò mọ nǹkan kan ni wọ́n ti rí bẹ́ẹ̀ mọ kankan. wọ́n rí bẹ́ẹ̀ mọ nǹkan ló dé wọ́n tẹ́wọ́ gbà yín wọ́n sì ti gbà ń wọlé olówó èkó. jẹ́rí jẹ́rí ní tó ṣẹlẹ̀ olówó èkó ẹ máa gbọ́ sẹ́rí ní tó ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ àfáà tí wọ́n ń sọ̀rọ̀ yìí ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé ṣẹ́rí gbogbo ẹni tó bá wá bá lórí ètò ẹ kọ́kọ́ máa wọ̀n sùn wọn bí wọ́n bá ṣe mọ nínú tán gbé lọ́wọ́ kán tó fún yín lé sí ọ̀rọ̀ tí ẹ rí tẹ bá ń gbé àwọn tí ò ní mímọ̀ bá ń dá yín lóhùn lórí ọ̀rọ̀ àwọn akírun dàáfà ẹ ṣe rí a pé wọ́n mọ̀ tí wọ́n gbé lọ́wọ́ ni bí ẹ̀yin nìsín ìtẹ gbé lọ́wọ́ ìyìn tí ò jẹ́ kẹ́ gbà fẹ́nikẹ́ni ni pé. afa òkìkí ẹ kà ẹ má bínú mo rí pé onímọ̀ ni onímọ̀ ńlá ni afa ńlá so ẹhun ìjẹ́ tí ẹ ṣé lóòótọ́ ni pé ànábì gbáyàwó ọmọ ẹ̀. ànábì ò gbàyàwó ọmọ rẹ̀ báwo ni bẹ̀yẹn ṣe wá dé. màá sọ ok nípa nípa ọ̀rọ̀ yẹn ṣé kí n sọ lórí ẹ̀ ni. báwo ló yẹ jẹ. ẹ rí bó ṣe jẹ́ alukohan ó ń fi àwọn nǹkan kan mọ̀ wá látara wípé àyà yẹn mo ń kọ́ àwọn ọmọ ní kéwú ní báyà ìjẹrin kódà gan tí n gbá research máa mú àyà yẹn wá sórí òkú tí màá wá tú fún yín bẹ́ẹ̀ ni so ẹ ṣàlàyé bí ìròyìn ṣe jẹ́ fún wa báwo ló yẹ jẹ́ bíbẹ̀ yẹn ṣe jẹ́ ni wípé Islam wa tan náà ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan tí à ń ṣe mistake rẹ̀ nígbà tó fẹ́ máa ṣẹlẹ̀ lójú ayé ibẹ̀ náà ni mò ń lọ ibẹ̀ ni mò ń lọ báwo ló ṣe ṣẹlẹ̀ ṣàlàyé fún wa ibẹ̀ ni mò ń lọ ibẹ̀ ni mò ń lọ ẹni sùúrù ibẹ̀ ni mò ń lọ àwọn kan bẹ tá a máa ń pè lọ́mọ tó já sí wípé lóòótọ́ wọn kì í sọ ọmọ wa àmọ́ ẹni tí ó fẹ́ yàwó rẹ̀ yẹn ọlọ́run fẹ́ fi close wípé ká máa sọ wípé lágbájá ọmọ mi ni kì í sì sọmọ àtàrà bí kì í sọmọ wa ẹni tó gbà ìyàwó ẹ̀ yẹn ọmọlẹ́yìn rẹ̀ ni tó ń pè lọ́mọ rẹ̀ kì í sọmọ bíbí inú ẹ̀ màá ké àdìsí yẹn fún yín tó ń bẹ ní mo kọ́ àwọn ọmọ níbi àbí ìjẹta sí jẹrin kì í ṣe wípé ó lọ jàgbà ọlọ́run fẹ́ fi close wípé a lè fẹ́. àfáàkìkì ẹ sọ fún backup yín kó gbóhùn sílẹ̀ ohun wọn ju ti yín lọ so nǹkan mọ ẹ ṣe ń sìn ní pé backup kọ ẹni tó ti sùn. ẹni sùn nǹkan mọ ẹ ṣàlàyé fún wa ń sìn ní pé ẹni hmm. pé ọmọ ẹ̀kọ́ lọmọ yẹn hmm. ṣé mọ̀ pé ṣé mọ̀ pé òun ló fẹ́ yàwó fọmọ yẹn òun ló ṣe bàbá ọkọ lọ́jọ́ ìgbéyàwó ṣé mọ̀ abẹ́ hmm. mọ̀ ẹ má ní òun ṣe mọ̀ abẹ́ mọ̀. kò ṣe bàbá ọkọ fún. ta ló fẹ́ yàwó fún ó tiẹ̀ ti dábẹ́ ta ló fẹ́ yàwó fún ọmọ yẹn ṣe rí ọmọlẹ́yìn èèyàn tó bá fẹ́ yàwó ó fẹ́ yàwó tiẹ̀ nìyẹn. ta ló fẹ́ yàwó nìyẹn ṣe rí nsìn pé mi jẹ́ kẹ́ lọ jìnnà ẹ rí pé ẹni àfa àtẹnusọ àfa àbíkúnlé yẹn wọ́n nímọ̀ jù yín lọ pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán sìn pé òun kọ́ ló fẹ́ yàwó fún ẹ pé mi fẹ́ dá sí ah. àárín yín mo fẹ́ kẹ́yẹ ṣe muslim muslim bọ̀ ọ̀rọ̀ tí mo béèrè lọ́wọ́ yín sìn ó jẹ́ kiri pé wọ́n nímọ̀ jù yín lọ nínú kéwù ṣe rí ṣe rí mà ìmọ̀ oríṣiríṣi ẹ̀yẹ́ lè máa mọ ẹ ti sọ sí pé ẹ̀yẹ́ lè máa mọ odó òun kọ́ ló fẹ́ yàwó fún ọmọ yẹn náà ó yẹ ah. ti ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ṣe ìmọ̀ ìmọ̀ pín sí méjì ìmọ̀ odó wà ìmọ̀ fake tọ́já sí pé ìzẹ́rò ní tẹ́ bá wọ̀n wò irọ́ ẹni yẹn ò lágbọ̀ọ́yé ṣe rágbọ̀ọ́yé gangan làwọn àyàn ò ní ìmọ̀ yẹn ìṣẹ̀mọ̀ òdodo ìmọ̀ no ẹ má ẹ mọ ẹlẹ́kẹ̀ èbó ni ẹ fi èbó lẹ̀ báwo ni ti bẹ̀yẹn ṣe jẹ́ tó fi gbàyàwó ọmọ ẹ ṣàlàyé bẹ̀yẹn fún wa. ṣe é rí ṣe é rí lágbára ọlọ́run màá sọ ní ṣókí fún yín àmọ́ màá wá dìdì tó ṣe é rí mo ṣe wà yìí mo máa ń mú ẹ̀rí wá ẹ rí i pé mi ẹ̀ ṣalágídí oṣù mẹ́wàá mo máa ń fa tó bá yé mi màá fà tán ìyẹn sun mọ́ màmá máa sùn ni jésù ẹ lẹ́rìí lọ́wọ́ báyìí sìn ẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ wa ẹ̀dẹ̀ ń kọ́ ọmọ ní kí mo lẹ́rìí lọ́wọ́ màá ṣàlàyé ẹ̀ àmọ́ ní kó má jẹ́ wípé à ń pé kinní kan ní kìtàbù ras kéèyàn máa mọ́rọ̀ wà lórí. ẹ fún wa lẹ́rìí kẹ̀dẹ̀ sọ ẹ sọ fún wa ó yá. ẹ̀rí ni ẹ̀rí ni wípé n tí wọ́n fẹ́ fi close ni wípé ọmọ àtẹnubí kéèyàn máa pèèyàn ní ọmọ wa mm. èèyàn lè fẹ́ ẹni tí ẹni tí ó bá ṣẹlẹ̀ wípé ẹni tó ẹni téèyàn nígbà fún ẹni yẹn ó nígbà fún yẹn àìṣe fámìlì ó lè fẹ́ kìí ṣe ọmọ rẹ̀ ẹ kọ́kọ́ close èèyàn pé ọmọ mm, ànábì ó bá yàwó ẹ. ẹni sọ ẹ tí ẹ tí ẹ tí àṣàlàyé bẹ yẹn ànábì ló fẹ́ yàwó fọmọ yẹn láti bẹ̀rẹ̀ ìgbà tó wáyé ànábì mm. wá gbàyàwó ọmọ yẹn ẹ̀yẹn wá ṣàlàyé kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ ẹ fi ẹ fi sábàbí tẹ̀sán lẹ̀ pé aláàfẹ́ kọ́ mọ̀ pé ìyàwó ọmọ wọn lè fẹ́ ìyẹn kọ́ là ń sọ ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀. ọmọ yẹn ṣé ọkọ rẹ kú ni àbọkọ ẹ ṣe àfa àbìkún ni àwọn nǹkan tó fẹ́ kọ́ ṣàlàyé ní ìbọn ẹ ṣe. àkọ́kọ́ nínú ọ̀rọ̀ yẹn ṣé ń gbọ́ ṣé ń gbọ́ àkọ́kọ́ ni pé aya yẹn nínú alukohan ẹ mú jáde sọ fún mi ó di méjì ń gbọ́ fa èmi ò wá mú fún yín màá wá tú fún yín bó ṣe lọ. ẹ̀hún àfàbíkúnlé ṣẹ́rípẹ́ nìyí wọ́n ń wá excuse tó fẹ́ fi sá lọ ẹ̀yin ẹ̀ ṣàlàyé èmi máa ẹ̀ máa gba àfàbíkúnlé má ṣe yọ̀ máa mú àfàbíkúnlé ò lè mọ̀ àfàbíkúnlé ò lè mọ̀. àfà òkìkí ẹ má pa màá mú màá má yà jáde. ìdí tó jẹ́ kí n béèrè ìbéèrè tí mo. àfàbíkúnlé ẹni sùúrù náà àfàbíkúnlé ẹni sùúrù náà ẹ̀yin ẹ̀ ṣàlàyé bíbẹ̀ yẹn ṣe jẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ màá mú àyà jáde nísinsìnyí báwo ló ṣe ṣẹlẹ̀. àwọn yàrá kàgbé. ẹ dáhùn báwo ló ṣe ṣẹlẹ̀. àfa àbíkúnlé ẹ sọ̀rọ̀. àfa àbíkúnlé kọ báwo ló ṣe ṣẹlẹ̀ ṣàlàyé fún wa ẹ̀yin gangan ṣàlàyé báwo níbẹ̀ yẹn ṣe jẹ́. ọ̀rọ̀ ta ni ẹni ẹni tó lọ gbẹ ìyàwó ọmọ anabi. tag me fakanti yẹn login fakanti yẹn login tag me fakanti yẹn login tag me if you're there login tag me màá ń block ẹ. kẹrí kẹrí ọ̀rọ̀ yẹn mo sọ fún yín mo sọ fún yín pọ̀rọ̀ yẹn lé sí i mo sọ fún yín pọ̀rọ̀ yẹn lé sí i. ẹ fún wa lé sí ẹ mo dẹ̀ ṣe tán láti ṣàlàyé fún yín mo ṣàlàyé díẹ̀ ẹni kò yé ẹ máa gbọ́ mo ti ṣàlàyé fún yín pé àwọn tá a lè pè lọ́mọ ni kì í sọmọ ẹ wá ní mi ò tí ì dáhùn tán èmi wá ń jẹ́ kó yé yín pé ẹ lọ mú wá fún mi nínú àyà Quran tó ti gba ìyàwó ọmọ rẹ̀ àbí ẹ̀yìn àdìs. máa fún inú Quran tí bá ti wá fún yín ọ̀rọ̀ tẹ́yìn sọ́nsìn pé Allah fẹ́ kó fi mọ̀ pé ẹni tó ń fẹnu pè lọ́mọ yẹn kò ń ṣọmọ ẹ̀ so ó lẹ́tọ̀ àti gbàyàwó ẹ̀ ẹ máa fèmí lẹ́rìí yẹn náà so a máa fún yín ní ẹ̀rí nǹkan tẹ́yìn sọ́nsìn tms bá ms ẹ fún wa ní surah al-Ahzab thirty three thirty seven ẹjọ́ ṣẹ́mẹ̀sì ti sùn àwọn àpẹẹmẹsì ti lọ sùn ms. mi ò sùn mi ò sùn mi ò sùn. ok ms ẹ bá a ṣí thirty three thirty seven fún àfààyè ẹ jẹ́ kó tóbi káfààyè máa wò. ṣé ẹ rí pé ọ̀sìn ní àbẹ́ ìtọ́jú lọ́wọ́ yàrá. àjà lórí wa yìí mẹ́rin ló ń lò àwọn backup wọn gan ò mọ́ wọn kàn. àáfà ẹ jẹ́ káwọn ọmọ yín ó gbà pé alukurani ẹnu ànábì la ti gbọ́ ọ kò sọ̀kalẹ̀ ibì kankan o. bẹ́ẹ̀ni. kò sọ̀kalẹ̀ ẹ ẹ kí o débi bẹ́tùlì ìzátì. bẹ́tùlì ìzátì. àáfà ẹ ká ṣe é kéde rẹ. àáfà ó yẹ ká wọn ti bá yín gbé síbẹ̀ ẹ ká bẹ̀yẹn jáde kí gbogbo ayé gbọ́ yín. ẹ jẹ́ mọ́tò fún yín sísẹ́mì kò sẹ́ni tí download mi ṣó o báwo ló ṣe wá ṣe ọmọ ẹ kà síta àfa àwa náà mọ kí. bisimilahi rahman rahim. ìwé tẹ̀sí o. wàyí síta kúlù lílẹ̀ di àní àmà lọ́wọ́ àléyìí wàní àmta àléyìí àmsík àléyìí kà sáwùjáká wàtàkì lọ́ha. wa tufi fi nafsi kama Allahu mubdihi wa nahasha nasa wallahu ahaku an tahashahu falamma qadda zaidun minha wa taran sawajina ka likay la yakuna ala lilmu'minina harajun fi aziwajin adiyaun iza qaddaw min unna wa wa kana amru mafula oni yeah. afa ẹ ka english. ms ẹgbẹ ẹ máa gbé english kúrò ẹ jẹ́ kó túmọ̀ nǹkan tó kà fún wa náà afa ó yẹ túmọ̀ ẹ fún wa. ṣẹ́ẹ́rì ṣẹ́ẹ́rì ẹ máa ní sùúrù alẹ́ ìlàlẹ́ ìjẹ́ sọ́ọ̀tù azabu ẹ lè sí fún wa. ẹ túmọ̀ ah, ẹ fún wa. mo ń bọ̀ mo ti gbé mo ti gbé tẹ́rà kan síwájú bẹ́ẹ̀ ṣe lọ bẹ́ẹ̀ ṣe wá tí yìí yàdí ọ̀rẹ́ gbé tẹ́rà yẹn. tẹ́rà yẹn náà ní fi tù ẹ ní sùúrù kátó àjà àfa o ti nǹkan tẹ ka ní kẹ tú àfa ẹ má lọ gbé tíra mi nǹkan tẹ ka ń sìn ẹ tú fún wa nǹkan tẹ ka ń sìn. o náà ni màá tú. ẹ ẹ tún yóò bá wa ìfún wa ìmọ̀ tó lọ. ẹ jẹ́ àṣìṣú àtú àzáàbù yẹn ẹni sùúrù. so ẹ mọ nǹkan tẹ kàlára bí kìnìún ìfẹ́ lọ kà ní yorùbá tó ti wà wájú yín. Ah, ah, ǹṣe ní yorùbá kẹ máa gbé máa gbé kámẹ́rà sí mo fẹ́ kà fún yín. ẹ fi kóra nílẹ̀ ẹ máa èyí tẹ kà ń sìn ẹ tún fún wa ní yorùbá in tó wà nínú ẹ̀ àtà ah, ṣe ń gbọ́. ẹ tú ìtẹ̀ka tó ń sìn ẹ tú. nǹkan méjì tẹ́ ń sọ pé wà ń bẹ̀ ṣe é rí. tí ìfàsíkì ni. àfa ti pa máìkì o. no ms mọ̀kọ́tà fà yẹn ṣe èyí tí àfa kalẹ̀ kan yẹn hmm. arabic yẹn àfa yẹn ò lè tú yóò báyìí ìbí lọ. <laughs> ẹ tó nílé kí ó nìyẹn o àfa àbíkúnlé iṣẹ́ ẹ̀rí ibi ta ní kẹ́ má kan ọmọ yín lọ́lé kí ó mọ ẹ lọ́ kan ọmọ yín sí di sport lára àwọn àfa yín là ń fi ojú wọn hàn gbangba ń sìn yìí ẹ lọ jẹ́ káwọn ọmọ yín lọ máa ṣe sport tó bá parí school kó lọ lẹ́sìn èyí tí ò lè lọ lẹ́sìn kó kọ́ṣẹ́ àwọn ọmọ wọn aṣoríire ẹ wọ wọn ṣáínà tẹ bá rán ọmọ ìkéré wọn wọn kọ́ wọn bó ṣe ń kọ́lé bó ṣe ń ṣe mọ́tò kò sí nǹkan tó kì í kọ́ wọn ọmọ yẹn bọ̀ ní áfíríkà tiwa wọn máa nà wọn ọmọ kọ́ wọn ń tíra kọ́ wọn ń kíw kí ló fẹ́ fi ṣe. tí ó wúlò. wọn ò lè ṣe ní common embassy saudi wọn ò lè ṣiṣẹ́ mẹ́. no ẹ jẹ́ kó ṣe fún mi ní sùn. ṣé mo lè ra apá lọ́wọ́ pẹ̀lú tẹnikán tún yẹn olówó èmù yẹn. ẹ má wọrí kàlífà. ṣé mo lè ra apá lọ́wọ́ pẹ̀lú tẹnikán tún yẹn ṣé mo lè ràn wọ́n lọ́wọ́ sínsìnsìn pẹ̀lú tẹnikán tún yẹn. kàlífà ẹ so nǹkan tá à ń sọ nìyẹn gbogbo àwọn ọmọ China wọ́n ń ṣe mọ́tò wọ́n ń ṣe jet àwọn ọmọ Brazil wọ́n ń gbá bọ̀ bọ̀ àwọn ọmọ tiwa láfíríkà ní Nàìjíríà ilé kéwù ni àfi bí aláfiṣe kí ló ń fi kéwù ṣe wọ́n fi ṣe mọ́tò. wọ́n máa fi tọrọ jẹ wọ́n máa fi dẹrú. wọ́n máa fa máa fa káùntì lẹ̀. owó kiri tó ń kọrin kiri bí oníbàárà. bẹ́ẹ̀ wọ́n fi ṣerú ẹgbẹ́ wọn. ìran Yorùbá ò dẹ̀ ń tọrọ owó tẹ́lẹ̀ àwọn àfa ìlú bẹ̀rẹ̀ sí. àwọn ọmọ yẹn náà kò tí wọ́n ti bí wọ́n ti pọ̀ àfa òkìkí ẹ tan máìkì ó ṣe ń pẹ́ báyìí àkíní yóò le tó yìí náà. ọmọ bí àdánwò tán bí kalẹ̀.